عن عائشة رضي الله عنها قالت كان يكون علي الصوم من رمضان فما أستطيع أن أقضي إلا في شعبان يلا وعائشة رضي الله عنها òun ni ó gba hadithu alákọ̀ọ́kọ́ tó ní wá. عائشة رضي الله عنها أن كان يكون علي الصوم من رمضان فما أستطيع أن أقضي إلا في شعبان ìyá ńlá wa aisha kí ọ̀nà ọlọ́run máa bá àti gbogbo àwọn sọ̀hábì anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam lára ìdájọ́ pàtàkì jùlọ fún àwọn obìnrin ṣé kí ni ìtorí àwọn obìnrin gan làbí ìdílé kan kò síṣẹ́ náà. ìyá wa aisha radiyallahu anha ó ní muhammad sallallahu alayhi wa sallam ama máa wáyé ńgbà míì tí òun jẹ ààwẹ̀ kan méjì mẹ́ta nínú ààwẹ̀ rọmọdánà tó ṣe ọ̀ràn yàn gẹ́gẹ́ bí a ti mọ̀ pé gbogbo obìnrin tí ó bá ṣe pé ó wà nù oyún léyìí tí ò fi jẹ́ kó máa rí háìbọ̀ nǹkan oṣù rẹ̀ àbọ̀ jẹ́ ẹni ó ti dàgbà kọjá obìnrin tí máa ṣe nǹkan oṣù bọ́ bá ti yẹ lẹ́yìn irú àwọn wọ̀nyí túláàsì ni obìnrin ò lè gba àwẹ̀ rọ̀mọ̀bọ́nà pé méjì mẹ́ta ni ó jẹ́ ni márùn ni mẹ́fà ni méje ni túláàsì obìnrin tí ọba sínú ọ̀ràn méjèèjì tá a dákọ̀ yìí a ó rí i pé kò ṣeé ṣe fún wọn kí wọ́n gba odidi àwẹ̀ rọ̀mọ̀bọ́nà pé. nípa báyìí bọ́bá wa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wípé obìnrin jẹ ààwẹ̀ àbí kìí ṣe haibọ̀ náà ló mọ́bìnrin jẹ ààwẹ̀ ó lè rẹ obìnrin àbóbìnrin ń fọ́n ọmọ lọ́yàn lọ́wọ́ ọwọ́ á rí i pé ìmọ̀ ìgbà ààwẹ̀ yóò kó nira báwọn àbí bá ọmọ tí ń fún ní ọyàn látàrí àìkò ní rí oúnjẹ tó tó jẹ fún ọmọ yìí àbórìnrìn àjò gbogbo àwọn nǹkan wọ̀nyí lobìnrin fi lè ṣe kínní ló fi lè jẹ ààwẹ̀ nù rọmọbọ́n eléyìí wá ṣe ẹ̀ṣẹ̀ bẹ́yẹn bá jẹ ààwẹ̀ rọmọbọ́n tó ṣe pé lójú ọ̀nà tí sẹ̀rí àfààyè gba ni ọ̀rẹ́ èèyàn ni orìnrìn àjò ni obìnrin ṣe háìbọ̀ ni obìnrin bímọ sínú ààwẹ̀ ni gbogbo eléyìí ọlọ́run yọ̀ǹda àmọ́ yíyọ̀ǹda tọ́lọ́run yọ̀ǹda ni pé bọ́bá àbódìgbà tẹ́jẹ̀ bí máa dá àbódìgbà tálà rẹ̀ bá gbádùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ túláàsì ni kéèyàn yọ kọ́ woye ọjọ́ tí ó gba àwẹ̀ kọ́ wá gba àwẹ̀ yí padà ìyá ńlá wa aisha rọ́bì ọlọ́wọ́ àníhà ọwọ́ afẹ́ kọ́ wa lẹ́kọ̀ọ́ pàtàkì ìgbà wo lobìnrin máa wá san àwẹ̀ ǹjẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ bí a bá ti gba àwẹ̀ tán ó di túláàsì kí àwọn obìnrin ó san àwẹ̀ wọn àbí lẹ́yìn ọ̀sẹ̀ méjì ni àbí lẹ́yìn oṣù méjì ni àbí lẹ́yìn oṣù mẹ́wàá ni eléyìí ni ẹ̀kọ́ tí ìyá ńlá wa aisha rọ́bì ọlọ́run àníhà tọ́fẹ́ kọ́ wa. aisha ó ní máa ṣẹlẹ̀ láyà nẹ́bà muhammad sallallahu alayhi wa sallam póun náà máa jẹ àwẹ̀ gẹ́gẹ́ bí gbogbo obìnrin òun ò sì wá ní láǹfààní àti san àwẹ̀ yí padà ilà fi shawwal ilà fi sha'ban àfi tó bá dínú oṣù ṣàbánu tó tẹ̀lé bàbá ní ká bira wa oṣù ke lónìí lẹ́yìn ìgbà tí a bá gbàwẹ̀ tán ẹ́ naam oṣù kọkànlá nìyẹn ń fi hàn pé ramadana ku ramadana míì ku oṣù kan péré aisha radiyallahu anha ó ní máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sóhun gan tóun jẹ́ yàwó anabiwa muhammad sallallahu alayhi wa sallam eléyìí ni ọ̀rọ̀ tí ìyá ńlá wa aisha sọ ohun tí ọba sì ṣẹlẹ̀ láyé anábọ́à muhammad sallallahu alayhi wa sallam ohun tá à ń pè ní sunna nabi oríṣi ọ̀nà mẹ́ta ló pín sí ima sunna kawliya inú kó pé tá nabi fẹnu ara ẹ̀ sọ sallallahu alayhi wa sallam àwọn sunna tún fẹ́ ìlíya àbí tá nabi ṣe níṣẹ́ fún rẹ̀ àwòsùnàtún takorìrìyàtún àbí tí wọ́n ṣe lójú ànábì tá ànábì ó sì pọ̀ pé ọ̀dà gbogbo mẹ́tẹ̀ẹ̀ta yìí náà ní jẹ́ kínní ní jẹ́ lánàá ànábì muhammad sallallahu alayhi wa sallam bàbá ní ká wá wò ó eléyìí tí yà ń la wa aisha rabi allahu anha wíyí a rí i pé nínú súnà ẹlẹ́ẹ̀kẹta òun lọ bọ́ sí òun ni pé tí wọ́n ṣe lójú ayé ànábì muhammad sallallahu alayhi wa sallam. tá nàbí ò sì sọ pé kọ̀dá a jẹ́ pé ọwọ́ anú lànà anábọ́à sallallahu alayhi wa sallam pé bóbìnrin bá jẹ àwẹ̀ ní ìjẹ tẹ̀tọ́ ní ti sẹ̀rí àfààyè gbà gẹ́gẹ́ bí àwọn tá a kà kalẹ̀ ń ṣe nǹkan oṣù ní ẹ̀jẹ̀ bímọ ní orìnrìn àjò ní ọ̀sà rẹ̀ gbogbo àwọn eléyìí kì í ṣẹ̀ṣẹ̀ kéèyàn ọmọ àmọ́ san padà bẹ́yìn ọba wá rí san oṣù kínní oṣù kejì oṣù kẹta kọ́dà dí tí tó fi doṣù kọkànlá kò tí ì sẹ́sẹ̀ ń bẹ̀ ìtumọ̀ àdìsùn aisha nù rọ́bì ọlọ́wọ́ àná kọ́dà títí tí ó fi di kínní tí ó fi di oṣù ṣàbánu táwẹ̀ mí ó ku oṣù kan bẹ́yìn ọba bóbìnrin ọba rí àyè san títí dìgbà yìí kò tí ì dẹ̀sẹ̀ wọ́n mọ̀ fún mọ̀lmọ́ká náà fati min ntí àdìsí aisha radiyallahu anha wa ń túmọ̀ lọ́dọ̀ àwọn àfa onífíkì wa ní usulul fiqi ńgbà tá aisha fi ń pé tí ń fi ń dinú shaban òun lè má rí san ń fi hàn pé kóbìnrin ọ lọ àwẹ̀ lára kọjá shaban ẹ̀ṣẹ̀ ni nítorí pé ìlọ àwẹ̀ lára kọjá shaban ni pé àwẹ̀ ọdún míì yóò wá bá tẹ̀sìn tóbìnrin ti jẹ gbogbo obìnrin tí bá ń dánrú eléyìí wò ń sẹ́lọ̀ ni o gbogbo ọkùnrin tó bá sì níkapá lórí irú obìnrin bẹ́ẹ̀ ọkọ ni bàbá ló bímọ obìnrin ni ẹ̀gbọ́n ni ọmọ yìí ń gbọ́dọ̀ rẹ̀ ní gbogbo ẹni àṣẹ obìnrin bá wà lọ́wọ́ ẹ̀ òun náà pin inú ẹsẹ̀ náà nípa báyìí ẹ dákun ẹ jẹ́ káwa náà ká mọ̀ níṣẹ́ wa kéèyàn ọmọ gbà wọ́n yànjú àwẹ̀rẹ̀ mélòó lọ jẹ ó di mélòó tó san kọ́dà yìí tó fi dáa jù òun ni bàbá ti gbà àwẹ̀ tán kóbìnrin ọ sáré san gbogbo ntọ́ bá jẹ láwẹ̀ torí pé gbàgbé máa wá ọ̀pọ̀lọpọ̀ obìnrin ní máa bí wá lónìí báwẹ̀ bá kọ̀sẹ̀ kan kọ́dà ẹlòmíín gbà táwẹ̀ bá kọ̀ tún la ní ọmọ wa béèrè pé ẹdákun mọ ẹsẹ̀ rántí ni mọ jà àwẹ̀ márùn-ún mọ jẹ mẹ́fà ntí máa ń ṣẹlẹ̀ púpọ̀ ni tá a máa ra àwọn obìnrin tí wọ́n máa béèrè bẹ́ẹ̀ láti dínà ilé yìí òun ni pé ká tètè máa rán wọn létí kóbìnrin náà mọ ọlọ́run àyàn pé bá a bá ti gbà àwẹ̀ tán kò sí ẹ̀ṣẹ̀ nínú kóbìnrin ọmọ gbà àwẹ̀ pé àṣẹ ọlọ́run òfin ọlọ́run bọ́lọ̀ ti dá wọn ni àmọ́ bẹ́yẹn bá ti wá gbààwẹ̀ tán gbogbo ìdíwọ́ tí òdi ọ́ gbààwẹ̀ ìmọ̀ ẹ̀jẹ̀ tó ti dá àbó ti kú lórí ìrìn àjò àbó ti kú lórí ààrẹ túláàsì ni kí obìnrin ó san ààwẹ̀ tó bá jẹ bẹ́yẹn ọba wa ráyè san kọ́dà ọlọ́run yọ̀ǹda fún títí tó fi di kíni tí ó fi di oṣù kọkànlá ọlọ́run ọba wa ar-Ra'ufur Rahim ọba aláàánú ọba oníkẹ́ẹ́ bẹ́yìn ọ̀sán títí tó fi di ṣàbán oṣù mọ́kànlá lẹ́yìn àwẹ̀ ọlọ́run lòún yọ̀ǹda àmọ́ ní téèyàn bá fi wá dúó tí rọmọdánà míì bá fi wọlé báyìí tó jẹ lẹ́sìn nígbà ni ló tó di kíni ló tó di ẹ̀ṣẹ̀ kódà rínú àwọn sọ̀hábì anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam nínú wọn ni abu hurairah radiyallahu anhu wa abdullahi bin umar radiyallahu anhuma wa abdullahi ibn abbas radiyallahu anhuma àwọn àgbà sọ̀hábì anabi nù sallallahu alayhi wa sallam wọ́n ní obìnrin bẹ́ẹ̀ abọ́kùnrin náà ni bẹ́ẹ̀ bá fi ààwẹ̀ tọdún yìí lẹ̀ tí tọdún mi fi bá ọ̀ràn rẹ̀ tí ọ̀sán ó di méjì ààwẹ̀ yìí ò ní bọ́ o bábá gbá ààwẹ̀ tọdún yìí tán yóò sàn án àmọ́ yóò tún máa wá ṣe ìtanràn ìmọ̀ fúnni lóúnjẹ ní gbogbo ọjọ́ kọ̀ọ̀kan tí ó gbà wẹ̀ báyìí ni abu hurairah ṣe fatiwa ibn umar náà wí ibn abbas náà wí bẹ́ẹ̀ radiyallahu anhuma pé lẹ́yìn ìpele yìí ẹnu pọ́ ọlọ́ ààwẹ̀ lára tá míì fi bá ma gba awa, ọjọ́ kọ̀ọ̀kan tí o fi gba awa yìí yóò tún ma wá fún aláìní ní oúnjẹ jẹ ń pé ìtanràn méjì ní kúkúrú èyí àsekéyàn lọ àwẹ̀ lára kí rọmọdánà mi ò fi bá rọmọdánà tẹ̀sìn ẹ̀sẹ̀ ni o gbogbo ẹni tí ọba sì níwò eléyìí lọ́rùn ìmọ̀ obìnrin ni àbọ̀bìnrin tọkùnrin ń bẹ lábẹ́ rẹ̀ àbọ̀mọ rẹ̀ gbogbo ẹni tó wà ń kawọ́ rẹ̀ túláàsì ni ká ní wọn ràn ká ràn wọn létí ipe rọmọdánà ọlọ́run ò bùn ẹnì kankan o ọlọ́run yọ̀ǹda báwọn ìdíwọ́ kan bá wá kéèyàn ṣàyè má gbáwẹ̀ àmọ́ báwẹ̀ bá ti tán òun ni kéèyàn tara gbà nínú fíkìwù hadith yìí kúnmọ́ ibẹ̀ làwọn onímọ̀ ti mú pé àsìkò burú kéèyàn ó ní gbèsè lọ́rùn kọ́mọ wa yàn náà fìlà wọ́n ní òburú nù sẹ̀ríà ìtumọ̀ eléyìí ni pé ìyá ńlá wa Aisha radiyallahu anha ó lóun èé san gbèsè Ramadan gbèsè ni òun èé rí san gbà míì títí tí ó fi di kíni tí ó fi dinú ṣàbàn ìyáńlá wa aisha radiyallahu anha wọn wá ní máa gbà wẹ̀ aṣúra ká aisha ọmọ ìjẹun aisha máa bá wọn gbà aṣúra aisha máa gbà wẹ̀ ọjọ́ àràfá síbẹ̀ kò sì tí ì san kíni kè san gbèsè ọrùn rẹ̀ èyí ò ní pé bẹ́yẹn bá ní gbèsè kan lọ́rùn tíṣẹ̀rí àpè ní alwajibu almuwassa alwajibu alimuwasa ntí sẹ̀ríà bá ní wájibu muwasa ni pé a fún ọ ní ààyè tó pọ̀ o lè san lónìí o lè ṣe lọ́la kọ́dọ̀ o lè ṣe lọ́tún la oṣù kẹrin oṣù karùn-ún títí oṣù kọkànlá lọ́lọ́run yọ̀ǹda fún yàn bí ọba jẹ ààwẹ̀ èyí wọn wá mí ni pé kéèyàn máa wá gba ẹni tí ò tí ì san gbèsè ní ọmọ lòun yan náfìlà kò rí bẹ́ẹ̀ báwẹ̀ náfìlà bá dé láàrin kóṣù kọkànlá yìí ó tó dé téèyàn sì fẹ́ bá wọn gbà á kọ̀lá ìfì kọ́ba wọn gbà nínú hadithu aisha rabi allahu anha etí akàfúnra wa ibẹ̀ ni àwọn onímọ̀ ti mọ̀ ẹnu ìsìnkú àyàfi kan ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ òun nípa anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam anabi ni man sọ́ọ̀mọ́ ramadan ثم أتبعه بست من شوال فكأنما صام الدهر كله anabuwa muhammad sallallahu alayhi wa sallam anabi ni bẹ́ẹ̀ yẹn bá gba àwẹ̀ rọmọdọ́nà tọ́wọ́ àṣẹ kínní fa atba'ahu aw thumma atba'ahu bisittin min shawwal lẹ́yìn náà tọ́wọ́ àṣẹ kínní tọ́wọ́ àfi mẹ́fà tẹ̀lé ẹ̀wù bá anabi ti tó sallallahu alayhi wa sallam atba'ahu bisittin min shawwal ọwọ́ àṣẹ kínní ó fi mẹ́fà tẹ̀lé ó dé ẹ̀kejì anabi ní faka anama sọ́ọ̀mẹ̀ dahara kùlàhù ládàtọ́lọ̀ ń fún bí ìgbà tó fi kíni gbogbo ọdún yípo bí ìgbà tó fi gbà wẹ̀ àwọn onímọ̀ ní kíni túmọ̀ eléyìí alukur'an alkarim wa sunnatu sallallahu alayhi wa sallam wọ́n jẹ́ agbọ̀ yí pé fa inna alhassanata bi ashuri amsaaliha gbogbo dáadáa téèyàn bá ṣe nínú ọrẹ nínú àpọ́nlé nínú ìbùkún ọlọ́run tí í ṣe fẹ́ dáa rẹ̀ ọlọ́run ní mẹ́wàá láàfi rọ́pò bí wọ́n bá ṣe nǹkan ẹyọ kan tó dáa fa iná hasanata bẹ̀ aṣorí amthaliha wọ́n wá ní bàbá wa wo rọ̀mọ̀dánà oṣù kan ìtumọ̀ ẹ̀ ni pé láàdá oṣù mẹ́wàá ni rọ̀mọ̀dánà kan dúró fa iná hasanata bẹ̀ aṣorí amthaliha nínú ọdún kan ó mélòó ńlẹ̀ naam okù méjì bàbá mú àwẹ̀ ẹjọ́ mẹ́fà lọ́nà mẹ́wàá ń jẹ́ kínní oṣù méjì nù yọ ma wá jẹ́ fàkà ànàmà sọ́ọ̀mà dáhàrọ́ kùlàwò àwọn onímọ̀ nítumọ̀ ẹ̀ nù ilé ìtafẹ́ fàyọ̀ ń bì ní pé láfiwárí nù àwọn onímọ̀ tó ní ààwẹ̀ mẹ́fà tá a máa gbà lẹ́yìn ṣàwálì ni ẹni ọba ti gba rọ̀mọ̀dánà tán ni máa gbà o kó di méjì tá a kà yìí àkọ́kọ́ anabi ní kíni fa at ba'ahu bèsè tẹ́ń mẹ́nṣàwá tọ́wọ́ á fi mẹ́fà tẹ̀lé nínú kíni nínú ṣàwá ó fi tẹ̀lé la anabi wí ẹ̀kejì faka anama sọ́ọ̀mà dahara kúlàhù bí ìgbà tó fi ọdún yípo lè gbà wẹ̀ kélé yìí ó tó pé àfikọ́ gbà wẹ̀ rọmọdánà tí ó máa túmọ̀ kíni oṣù mẹ́wàá ní ọwọ́ àgbà síti ṣàwálì yóò máa tún máa kíni oṣù méjì eléyìí ni àyàfi kan ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àmọ́lẹ́yìn eléyìí gbogbo ntẹ̀yìn bá fẹ́ yàn ní náfìlà nú àwẹ̀ kò sí tó burú ń bẹ́ẹ̀ kọ́dà bó ní kíni bó ní ọ̀ràn yẹn gbèsè rọmọdánà lọ́rùn tí ọba ti sàn síti ṣàwálì yìí bẹ́yìn ọba wa ní agbára náà àti ọ̀lágbára àti san gbèsè rẹ̀ arínú àwọn onímọ̀ náà tí wọ́n lélẹ́yìn náà burú àmọ́ púpọ̀ nù wọn ló ní fa atba'ahu bi sittin min shawwal faka annama sama dahra kullahu. nínú fíkìwù hadithi yìí kuma ìyá ńlá wa aisha radiyallahu anha ó yìí ráyè gba àwẹ̀ tóun jẹ àfi gbawó àfi nù ṣàbàn àwọn onímọ̀ wòye síbẹ̀ ọ̀nà kí ló dé táyìṣà fi ń ráyè ń ṣàbán tí ò rí àyè nígbà míì ẹ wo báwọn onímọ̀ tí máa ń fàdájọ ṣẹ̀rí ayọ kọlọ̀kọ̀ san wọ́n lè sá dáadáa wọ́n ní torí wọ́n máa ń fi àdíìsì àtàyà túra wọn ni kì sọ̀rọ̀ ọgbọ́n orí bàbá wo ọ̀pọ̀lọpọ̀ hadith anabu muhammad sallallahu alayhi wa sallam inú ẹ̀ ń bẹ̀ ń bẹ̀ táyìṣà náà gbà wá wọ́n ní òsì oṣù kan tá nàbì máa gbáwẹ̀ tọ́pọ̀ bàbá yọ rọ̀mọ̀dánà kú àfikínni àfinú ajẹ́ pé aisha radiyallahu anha ọwọ́ àna rìwáyà míì pé ntí èjé kó wọn gba kó wọn ráyè gba ààwẹ̀ yìí gẹ́gẹ́ bá ti padà sọnù fíkìwé hadithi yìí òun ni pé obìnrin mùsùlùmí tó bá gbọ́ lọ́n gbọ́ tó sì mẹ̀sìn rẹ̀ kò lẹ́tọ̀ọ́ kóbìnrin mùsùlùmí tó lọ́kọ tọkọ yìí ò rìnrìn àjò kó lóun gbààwẹ̀ tàtàwá tọkọ rẹ̀ lọ́wọ́ sí i anabi ló wúbẹ sallallahu alayhi wa sallam anabi ni la yahillu limra'atin tu'minu billahi wa bil yawmil akhir an tasuma siyama nafilatin wa sawmuha hadirun illa bi idni anabi ni kò tọ́ fóbìnrin tó gbọ́ lọ́n gbọ́ tó gbà kìyàmà gbọ́ bàbá àfi ká béèrè bó ní sẹ̀ríà ni a ṣe bọ́bá jẹ́ pààwẹ̀ náà fìlà ni obìnrin ó gbà yọ̀ǹda ọkọ rẹ̀ ẹ̀dá kò fẹ́ gbá ní rẹ̀ fún òun ní kó tó ṣe ní kó tó gba ìrọ̀ àwẹ̀. Aisha radiyallahu anha wa ni ntí èdè kó ń ráyè gba àwẹ̀ ni pé òun máa àti béèrè lọ́dọ̀ ṣe ń gba torí ẹ̀tọ́ tí ọkọ ní lórí aya rẹ̀ kọ́mọ́dàbí ìgbà tó ń dùn ní ẹ̀tọ́ náà ẹ̀kọ́ àmọ́ bàbá wa dínú ṣàbán òun náà mọ̀ pa nẹ́bì gan fún rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ṣàbán òun máa fi gbàwẹ̀ ni wọ́n ní láìsà máa wá lo opportunity ni ọba wa di ṣàbán yìí ànẹ́bì ń gbàwẹ̀ òun náà máa san gbèsè àwẹ̀ rẹ̀ tọ́jẹ̀ rọ́bì ọlọ́run tààlà àná inú ẹ̀kọ́ tá a kọ́ ń bẹ̀ ni ni pé táwọn afáà ti ń ké fún wa pé bá a bá yọwọ́ rọ̀mọ̀dánà kú ó sunna anabu muhammad sallallahu alaihi wa sallam òrujú kò sí oṣù kan tá nàbí gbà pé lẹ́yìn rọmọdán àwa bẹ̀rẹ̀ àwẹ̀ pé bẹ̀rẹ̀ oṣù ní àsì ní jẹun tí èdè parí oṣù bẹ́ẹ̀ ọba jọ anabuwa muhammad sallallahu alayhi wa sallam inú oṣù rọmọdán nìkan là nàbí máa ṣe bẹ́ẹ̀ wọ́n lé wo ló tó pọ̀ jù bá a bá yọwọ́ ọgbọ̀n ọjọ́ àbí mọ́kàndínlọ́gbọ̀n rọmọdán kú wọ́n ní òsì oṣù tá nàbí máa gbà wẹ̀ tọkọjá kínní ẹ wá wo bi tí ṣètọ́nù ó ti máa fẹ́ da ọ̀rọ̀ mọ́yàn lọ́wọ́ ṣàbánu yìí bẹ́yàn bá wá béèrè pàtàkì jùlọ ńlẹ̀ yorùbá wáyà yìí wọ́n wà lóṣù kínní oṣù sinmi oṣù sinmi oṣù sinmi àwẹ̀ wa ìgbà wọn làwọn èèyàn jọ̀sán jù ńgbà tá nàbí ń gbáwẹ̀ jù sọlọ́tọ̀ ọ̀rọ̀ àdìyẹ sẹ́lẹ̀ àmọ́sù tí a wá kàn kó tó kan ṣàbánu yìí àwa rẹ ni tí ó pe tún láṣà àbí kó wọn gbọgbọn rẹ àwẹ̀ arúgbó àwẹ̀ rọjàbò wàláyé kò sí tí ó fẹ́ kó nira bẹ́nìkan bí bẹ́nìkan gbá àwẹ̀ arúgbó àbí kọ́ gbà á àmọ́sù nà muhammad sallallahu alayhi wa sallam ẹni ó bá mọ̀ tí ò wí ọlọ́run ó bí òun náà kò sí àdífì náà tó wí bá nàbì máa gbá àwẹ̀ arúgbó ẹ̀ẹ́kejì ni pé kò sí inú oṣù tí wọ́n là nàbì máa gbá àwẹ̀ jù tọ́tayọ ṣàbánu èyí tá a wà sọ di kíni oṣù sinmi kọlọ́nkọ́dá kan kọ́ yà wá ya ṣètọ́n kó jẹ́ kí àgbọ́yé ẹ̀sìn wa kó jẹ́ àgbọ́yé jù báyìí eléyìí ni àwọn fíkìwò hadithi ìyáńlá wa aisha rabi allahu ta'ala anha hadith ẹlẹ́ẹ̀kejì ìyáńlá wa aisha náà lọ gba hadith ẹlẹ́ẹ̀kejì wa asèdè kọtùbẹ́ntò sèdè رضي الله تعالى عنها وعن أبيها عن عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم قال من مات وعليه صيام صام عنه وليه وأخرجه أبو داود وقال هذا في النذر خاصة وهو قول أحمد بن حنبل رحمه الله nínú àwọn ẹ̀kọ́ tó pọ̀ mọ́ ààwẹ̀ ọ̀kan pàtàkì tún ni àdéhù ẹlẹ́ẹ̀kejì tí aláwa aisha rọ́bì ọ̀gbọ́n ní àgbà wáyé aisha lánàbọ̀ muhammad sallallahu alayhi wa sallam ní mamata wa aleyhi siyam ẹni ó bá kú tó ní gbèsè àwẹ̀ lọ́rùn mamata wa aleyhi siyam ẹni ọlọ́run bá rẹ̀ pé tó kú àwa wádìí wọn ní gbèsè ààwẹ̀ ń bẹ ní ọrùn ẹ̀ ìjọ tán náà nù ń gbò ti lọ kò rí bẹ́ẹ̀ anabuwa muhammad sallallahu alaihi wa sallam ní sọ̀rọ̀ anabi ní ma mata wa aleyhi siyamun sọ́ọ̀mà ànuhu waliyuhu ẹni ọba kú tí gbèsè ààwẹ̀ tó ní gbèsè ààwẹ̀ lọ́rùn àwọn tó fi ilẹ̀ tí wọ́n ó jogún ẹ̀ lẹ́yìn ẹ̀ ogún nìkan kí wọ́n ó múra sí. Si sọ́ọ̀mà ànuhu wàlí yuhu gbogbo ẹni tí ó pin lé tí ó pin lẹ̀ tí ó pin aago tí ó pin bàtò òkú ó yẹ ká bẹ̀rù ọlọ́run ká béèrè gbèsè wo ní ń bẹ lọ́rùn òkú náà nígbàdí ìdí ń kọ́ wa pàtàkì jùlọ bá a ṣe kà àdéhì tó léyìí dẹ́yìnú lọ gbèsè tó kù bá di ọlọ́run bá nàbì ti pè é nù dẹ́yìnú Allah gbèsè tó kù jẹ tani tó jẹ ọlọ́run àwẹ̀ tọ́lọ̀ ní kókó ọgbà tí ó gbà á zaka tọ́lọ̀ ní kókó ọyọ nú owó ẹ̀ tí ó yọ gbogbo àwọn eléyìí gbèsè ni o gbèsè tọ́lọ̀ nù. anabiwa muhammad sallallahu alayhi wa sallam anabi níbi yẹn bá kú bọ́ba ní gbèsè àwẹ̀ lọ́rùn ẹ̀ béèrè sọ́ọ̀mà anuhu wàlíyuhu àwọn tó fi ilẹ̀ lẹ́yìn ẹ̀ túláàsì ńgbè pé àwọn náà wọ́n bá jẹ ni wọ́n jẹ ogún rẹ̀ ọyẹ wọn mọ̀ pé à bí àṣà wọn láwọn Yorùbá ní àbábánilá ọwọ́ epo kásìkò báyàn láti ẹ̀jẹ̀ ọba àdìlì wọn òun ni pé kí wá ṣe pé ogún òkú là máa múra sí ọ̀pọ̀lọpọ̀ lónìí bí wọ́n bá lókù kú tí wọ́n wá gbéwèé kalẹ̀ pé adúrò gbèsè ní ẹ̀ní rẹ̀ nìkan àmọ́ bí wọ́n bá ní gbèsè mílíọ̀n kọ́ jẹ àmọ́ bílíọ̀nsì ló fi lẹ̀ ìgbà wọn níjọ́ wà dé ẹ dákun ká tara hadith anabu muhammad sallallahu alaihi wa sallam ká fi kẹ́kọ̀ọ́ gbogbo gbèsè tó kù bá jẹ àpàdà kánú hadith tó tẹ̀lé léyìí gbèsè tọ́lọ́n ní gbèsè tí òkú jẹ ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ náà túláàsì ni àwọn tó kàn òun làwọn tó kù fi láyé àwọn gbèsè yìí mi ń bẹ tó ṣe pé ntí wọn kàn ní ni pé káwọn ó múra sí i ọlọ́run pé wọn fowó wọn san òkú tó bá lówó ńlẹ̀ tó ní dúkìá ńlẹ̀ ntáwọn ọkàn múra láti mófin ọlọ́run sẹ́ni pé ẹ dákun kẹ̀kan ọmọ kan ó pin gba ọmọ kan ó pin àwò ọlọ́run ò tó bẹ́ẹ̀ bókú bá kú ká tó pé ẹn lamẹ́yìn ni ó ìdajì lamẹ́yìn ni ó dàta ẹlẹ́ẹ̀ka àrùn ló tó kín léyìn nínú wọ̀ tí ń bẹ lọ́rùn òkú àkọ́kọ́ wọ̀ tí ń bẹ lọ́rùn òkú bókú bá kú tó fi dúkìá kalẹ̀ òun ni pé ká wádìí alḥukukul muta'alliqatu bi'ayni tarika inú tí à ń wò pé a onílé mẹ́ta ń bí báyìí a ọ̀ra lẹ̀ mẹ́rin sí bí báyìí a òun ló ń bí báyìí àkọ́kọ́ ni alḥukukul muta'alliqatu bi'ayni tarika a wádìí fínífíní àwọn mọ́tò tá à ń pè ń tiẹ̀ yìí èwo ni ìsanwó rẹ̀ tán ilé yìí èwo ni lọ́gbà láwìn ń bẹ́ẹ̀ àwọn eléyìí wọ́n ṣẹ̀kún eṣogún o ìtumọ̀ mùtàlẹ́kọ̀ bí àyìn ní àtẹ̀ríkà nítòsí pé táwa ń pè ní tẹ́ríkà ogún yìí kìí ṣe tiẹ̀ gan gbèlè àmà wa pin àkọ́kọ́ nìyẹn bàbá yọ eléyìí wọn tọ́lọ́wọ́ kan àdúyò ní mùtàlẹ́kọ̀ tó lè zimmati mayit ọ̀dà ké wá sí i pé ọ̀dà gbogbo mọ́tò tọ́ra gbogbo nǹkan nǹkan ó ti sanwó rẹ̀ àmọ́ ẹ wádìí àwọn owó ni wọ́n jọ ń ṣe bísínẹ́sì èló lọ jẹ wọ́n ẹnìkan ni wọ́n jọ máa yára wọn lówó èló ló kù lọ́rùn ẹ̀ gbogbo eléyìí ló kí mùsùlùmí ọ wádìí bí sẹ̀ríà ìsìláàmù ti kọ́ wa nìyẹn ìmọ̀ gbèsè tó kù jẹ ọlọ́run àbí gbèsè tó kù ṣe kí ni tọ́jẹ̀ dá ẹgbẹ́ rẹ̀ eléyìí tí a ń kà lọ́wọ́ yìí ni lára gbèsè ọlọ́run ẹ wo bá nẹ́bi ti wí sọlọ́láhu alyosẹ́lẹ̀ ẹni ọba kú tó ní kíni tó ní gbèsè àwẹ̀ lọ́rùn ọ̀pọ̀lọpọ̀ ọ̀mọ́ kọ́dà àwọn ò ní béèrè sọ́ọ̀mà ànuhu wàlí yuhu ànábì láwọn tó fi ilẹ̀ tí wọ́n dogun rẹ̀ o kí wọ́n gba kíni kí wọ́n gba àwẹ̀ náà lára masáyìlú tó wá wà ń bí hadith yìí àkọ́kọ́ ń wàlí yuhu anabi láwọn tó jẹ́ wàlí yuhu rẹ̀ àwọn èèyàn rẹ̀ ìtumọ̀ ẹ̀ nù àwọn ni kí wọ́n ṣe kí ni àwọn ni kí wọ́n gba àwẹ̀ yìí àwọn wo ni wàlí yuhu òkú tí wọ́n gba àwẹ̀ àkọ́kọ́ fíkìrìwò kí ni hadith yìí nìyẹn àwọn onímọ̀ wọ́n ní pẹ̀lú ìbámu pẹ̀lú ìlànà sharia islam algonomo bilgormi. Al wàlùkọ́rọ́jù bí dọ́mán gbogbo oríṣiríṣi kọ̀wá ìlú sẹ̀rí àbáwọn ń fi ń yé wa pé bí èèyàn bá ti ń jẹ ńjọ tí nǹkan míì bá dé ń bẹ èèyàn gbọ́dọ̀ sá mo ti ń jẹ́ sẹ̀rí àìsílámù nù èyí wá dúndùn pé oore lámàyín nìkan ni ọmọ kàn mí àmọ́ ńjọ tí dàkejì rẹ bá fẹ́ tọ̀dọ̀ rẹ wá ìmọ̀rí à sẹ̀rí àtọ́lọ́ wò sunnata nebo muhammadu sallallahu alaihi wa sallam sì kélé nípa báyìí sọ́ọ́mà ànúhù wàlíyùhù àwọn wo ni wàlíyù òkú tó kú bá gba tó jẹ àwẹ̀ tí ò gba àwẹ̀ tó fi lọ́ọ́ bọ́ lọ́hùn àwọn tí o pé ní ẹ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ náà ní máa kan òkú ọ̀rọ̀ wàlíyù bíi kìí ṣe páwọn fámìlì òkú jẹ́nẹ́rálì torípa mọ̀ pé bókú bá ní fámìlì tó tó ọgbọ̀n tó tó àádọ́ta ó níye ojú àwọn tí kíni tí sẹ̀rí àlógún òkú ìtọ́sí bẹ́ẹ̀ náà ni àwọn náà ní gbèsè tó bá jẹ kalẹ̀ àwọn wọ̀nyí náà lọ́kàn jù o àwọn fámìlì tó ṣe pé àjọjẹ́ fámìlì ni àmógún orí ọ̀tọ́ sí wọn kẹ̀kàn wọn bí ọba sí àwọn eléyìí wọn mọ́ ló tó kan kíni ló tó kan fámìlì tí ọ̀tọ́ sí ogún rẹ̀ àmọ́ fámìlì tọ́tọ́ sógún òkú bókú bá jẹ gbèsè kalẹ̀ òun náà ní kọ́ bọ́ bẹ̀ kọ́ san ìtumọ̀ hadith anabi yìí sallallahu alayhi wa sallam sọ́ọ̀mà ànihu wàlíyù. masala ẹlẹ́ẹ̀kejì lónìí àwa ara wọn tó bẹ̀rù ọlọ́run débẹ̀ kìí sowó òkú tó fi kalẹ̀ nìkan wọ́n ranjú mọ́ wọ́n béèrè gbèsè wo lọ́jẹ èwo lọ́jẹ ọlọ́run èwo lọ́jẹ ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ wọ́n kọ gbogbo ẹ̀ kalẹ̀ wọ́n wá dìde wọn ní àṣetán àti san gbogbo gbèsè kódé yìí tó jẹ ọlọ́run àwẹ̀ tí ń bẹ lọ́rùn ẹ̀ tí ó gbà á bá gbà á gẹ́gẹ́ bí sunna nebo Muhammad sallallahu alaihi wa sallam àwa rí èèyàn mẹ́rin tó dìde àrí márùn-ún àrí mẹ́fà àbá àrí mẹ́wàá tí gbogbo wọn làwọn ó àwọn bá gbà wọ̀ àwẹ̀ tí ó gbà wọn lọ jẹ ogún àbí bóyá gbogbo oṣù Ramadan ni ó gbà àkọ́kọ́ bí láti bẹ̀rẹ̀ ni pé àwẹ̀ wo là ń wí o àwẹ̀ oríṣi méjì ni o inú kọjá àwẹ̀ Ramadan tọjọ́ràn yẹn àbí kọjá àwẹ̀ nàdírù àwẹ̀ téèyàn sọdọ̀ràn yẹn fún rẹ̀ bọ́lọ̀nbọ́ bá ṣe nǹkan báyìí fún mi yìí gba àwẹ̀ iye báyìí fún ọ òun là àwẹ̀ kínní àwẹ̀ nàdírù àwẹ̀ téèyàn lérí pé n ó ṣe é ti dandan lórí yẹn kó ṣe é àbí ìtọ́lọ́ gbogbo wọ́n gbà kí sáwẹ̀ Ramadan ní kúkúrú bí wọ́n bá pọ̀ báyìí kò burú báàkú bá jẹ ọgbọ̀n àwẹ̀ a sì rí ọgbọ̀n èèyàn nínú àwọn wàlíyù àwọn tó súnmọ́ wọn làwọn bá gbà á kó ń kálukú ọgbà àwẹ̀ mélòó ọgbà àwẹ̀ ẹ̀yọkọ̀ọ̀kan bari abdulmadu níbi tí sẹ̀ríà islam bí islam rọrùn dé èyí wá ṣe dandan pé ẹnìkan náà lọ́gbọ́dọ̀ wá gbọ́gbọ̀n bàbá ipá mẹ́ẹ̀ẹ́dógún la rí wọn gbà méjì méjì kìí sì ṣe dandan ká pin déédéé pẹ̀lú ẹnìkan ló wọn gba márùn ẹnìkan ní mẹ́ta ló wọn ẹnìkan lọ́kan ni ní kúkúrú ni pé kí wọ́n ṣàgbáyé ààwẹ̀ tí ń bẹ lọ́rùn òkú yìí sọ́ọ̀mà ánìkú wàlí yìí tọ́ eléyìí tọ́lọ́ ń bá ní kí wọ́n gbọ́rọ̀ ọlọ́run yé kí wọ́n bẹ̀rọ̀ ọlọ́run débẹ̀ àmọ́ bá wá di pé wọ́n ń tì síra wọn kọ́ ẹ̀yin lọ́kàn àgbàlagbà lèmi yìí ọmọ èké ló lè gbàwẹ́ bẹ́ẹ̀ bọ́ bá ṣe pé ogun ẹni yìí ló délẹ̀ ẹnìkan ní pé àgbà àgbà lòun ogun rẹ̀ ọ̀tọ́ sí òun ẹnìkan ní pọ́ mi pé lòun òun ò ní pín ní ogun ẹ̀ bọ́bá wa di báyìí sẹ̀rí islam ọ̀wà ṣe kínni sẹ̀rí ọ̀wà dá sí i bí wọ́n bá lè yanjú ẹ̀ láàrin ara wọn lóyìí tá a wílẹ̀ kan ni alihamudulilayi bọ́bá yìí ṣe pé àwọn náà ẹnìkan ló ní a ẹ̀yin ẹ̀sìn mi ẹ̀yin ẹ̀sìn mi ẹ̀yin ẹ̀sìn mi gbogbo ẹ̀mí ọgbà kò burú kò sí jàmù àmọ́ ní ọjọ́ bá wá di pé wọ́n wá ń tì í síra wọn ẹ máa rántí tí mo wí ń pilẹ̀ gbèsè ọlọ́run àbí kíni àbí gbèsè ẹ̀dá bó ló ṣe kàn wá sí a wàá wo bó lèèyàn ṣe kan òkú nì sí nípa kíni nípa ogun jíjẹ sẹ̀rí ẹ̀sìláàmù ló ní àfọ̀rọ̀dù bẹ́ẹ̀ bọ̀mọ̀ wọ̀lùgúnnùmù bẹ́ẹ̀ gbọ́rọ̀mẹ́ ibi èèyàn bá ti ń jẹ bí ojúṣe bá dé ń bẹ̀ náà tún láàṣẹ àfikẹ́yìn ojú ń bẹ̀ bí sẹ̀ríà déédéé tí sẹ̀ríà ìsìláàmù gbé wá nù nípa báyìí ó ní bí sẹ̀ríà ìsìláàmù ṣe wá tó gẹ́gẹ́ bó ti tó béèyàn ṣe jogún nìna bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ agbáwẹ̀ ni ojúṣe òkú kan ni bẹ́ẹ̀ náà ni o lápèjúwe òkú ní bàbá ó níyà ọlọ́mọ ọní àǹtí ọlẹ́gbọ̀n bàbá ọlábùrò ìyá gbogbo ọ̀nà tí èèyàn máa gbà kan mọ́ èèyàn náà nù kí ló àkọ́kọ́ ń ta kọ́ wò ni pé àwọn wo ni kí ni alwarithuna min haula àwọn wo lógún rẹ̀ tọ́ sí nínú àwọn tí a kà á lẹ̀ bá a bá yọ àwọn tí ogún rẹ̀ tọ́ sí tán àwọn ò ní gbèsè lọ́rùn bàbá wa rí àwọn tó gún tọ́ sí yìí náà tí wọ́n tún wá ń ṣe fàǹfà pé ẹ̀yin ni ẹ gbà á sẹ̀rí ìsìlámù ọ̀wà awogbo ni wọ́n ṣe súnmọ́ra wọn sí torí pé gbogbo ìṣẹ̀rí àtó à ń pẹ́ kíní ní alhajibu nínú faraibu bá àti pín ogún nínú sẹ̀rí ìsìlámù kí ni mo ní à ń pẹ́ kíní kan ní kíni alhajibu bí lamẹ́yìn bá ń bẹ ọ̀tọ́ sí lamẹ́yìn mọ́ àmọ́ bí ọba sí ọkàn òun náà ń dá ń pè ní hajibu ni lápèjúwe nísìnyí bàbá bímọ ọmọ yìí náà tún wá bí ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ò lè jogún bàbá bàbá rẹ̀ nígbà bàbá tiẹ̀ ń bẹ láyé hajjibu nù àmọ́ bó bá ṣẹlẹ̀ pé ní bàbá bàbá bímọ ọmọ yìí náà wá bí ọmọ bàbá ti ń jẹ́ ọmọ yìí wá kú ọsẹ nílẹ̀ ọmọ ọmọ ọmọ ọmọ lẹ́tọ̀ọ́ sí ogún bàbá bàbá rẹ̀ ńgbà tí ò sí kíni mọ́ tí ò sí bàbá rẹ̀ mọ́ àpèjúwe nìyẹn bẹ́ẹ̀ ni sẹ̀ríà ìsìláàmù tó a wá bí àwọn àfọ oníṣẹ̀ríà bọ́bá rí báyìí ta ló súnmọ́ jù kọ́dà àwọn èyí tí ó lè fẹ́ rújú díẹ̀ lápèjúwe nísìnyí gbogbo àwọn tí wọ́n bẹ ńlẹ̀ wà ní òkú yìí ẹ̀gbọ́n àbúrò wọn gbogbo wọn jẹ́ sí ẹ̀gbọ́n àbúrò ní kíni ni gbogbo wọn jẹ́ sí fanfa wa ni ẹ̀yin lọ́kàn ẹ̀yin ni sariya islam ní bó ti ṣe kí ni bó ti tó bóyá bá ṣe jogún rẹ̀ bẹ́ẹ̀ náà ní kí ni ojúṣe rẹ̀ náà kàn yín lápèjúwe èèyàn kú ó fi ọmọ ìyá lẹ̀ ó fọmọ bàbá lẹ̀ ó fi ọmọ tí ìyá àti bàbá bí wọn lẹ̀ oríṣi ọ̀nà mẹ́ta téèyàn gbà jẹ́ gbà àbúrò lóṣèlú àná inú kọ́ jẹ́ kí akun ṣẹpẹ ìyá àti bàbá pa wọn pọ̀ àwọn akun lè abẹn ìyá ọ̀tọ̀ọ̀tọ̀ ló bí wọn àmọ́ bàbá pa wọn pọ̀ àwọn akun lè omen bàbá kan náà bàbá kan ọ bàbá ọ̀tọ̀ọ̀tọ̀ ló bí wọn àmọ́ ìyá sekeni ìyá pa wọn pọ̀ bí sẹ̀rí ìsìláàmù ti tó àṣẹpẹ́ ikú àti bàbá pa wọn bọ́rọ̀ bá dọ̀rọ̀ ogún òun kan bí responsibility òkú bá wá dé náà kọ̀ wá ní pé ebi àjọ bí gbogbo wa pọ̀ náà ni àà òun náà lọ́kọ́ ṣe kí ni òun náà lọ́kọ́ kan ní kúkúrú èyí tí ara kan ni pé ngbọ̀nkálukú náà mọ̀ pé ọ̀rọ̀ kù sínú wọn fi ń ṣépè fún yàn àbí wọ́n ṣépè fún ilé kú ọ̀sẹ̀ ò ní kú ọlọ́run kí ó jẹ́ ká ṣiṣẹ́ dáadáa ipò tó dé ó sì jẹ́ ká sin ọlọ́run ọba pẹ́ ní àdúrà gbogbo wa bẹ́ẹ̀yàn bá ti wá mọ̀rú eléyìí kọ́dà kọ̀ yẹ ká ṣẹ̀ṣẹ̀ máa wá gbé wá bá wa dá sí irú nǹkan báyìí ó yẹ káwọn náà ó ti ṣe wá sí fúnra wọn gbà tiẹ̀ ló délẹ̀ yìí àwọn ọ̀mọ̀gbà tí títà wọn náà ó dé àmọ́ gbogbo ẹni sẹ̀rí a máa là kalẹ̀ ńjọ́ tẹ́lẹ̀ àyèdè ọba dé sẹ̀rí ìsìláàmù òfin kankan kalẹ̀ tí ò yẹjú òun ló jẹ́ ká ṣe àlàyé ní kúkúrú màmá àtàwọn àlẹ́ sọ̀ọ̀mà ànúwó wà ní ìlú nínú fíkì hadithi yìí ta ni òkú wo ló lè kú tí a bá san gbèsè àwẹ̀ rẹ̀ òkú wo ló lè kú tí ò ní ibi ká san gbèsè àwẹ̀ rẹ̀ èyàn wọnú rọmọdọ́nà nísìnyí rọmọdọ́nà kọlá àbọ̀túnla ló ti wà lórí ààrẹ lápèjúwe ọ wá wà lórí ààrẹ yìí fá nígbà tí ó di mẹ́ẹ̀ẹ́dógún àbí mẹ́wàá ọlọ́run ọlọ́dún ó dé a ti gbààwẹ̀ mélòó mẹ́ẹ̀ẹ́dógún àbí mẹ́wàá irú eléyìí kò sí pé à ń gbá rẹ̀ fún un láyà súnmọ́ ànúhù wàlí ìdòwò sẹ̀rí ẹ̀sìlámù rọrùn púpọ̀ kí ló fà á ni pé kìí ṣe pọ́ láǹfààní àti gbàákọ́gbà ọ yàtọ̀ fẹ́ni tí òun náà òun náà wà ọgbà àwẹ̀ mẹ́ẹ̀ẹ́dógún tó kù ṣàwálì wa lọ bẹ́ẹ̀ ọlára àwọn ò tí ì le bọ̀lùkọ́dà dé ó ní òun sinmi bẹ̀lẹ́hìjà dé àti wílẹ̀ kan kì í sẹ̀sẹ̀ o kọ́tà díẹ̀ tí èdè gíní tí èdè ṣàbán àmọ́ lọ́n wá ní àsìkò tiẹ̀ tó kótó di gíní kótó di ṣàbán irú eléyìí òun sọ́ọ̀mà ànúwò wà nídìí irú àwọn tá a máa bá gbáwẹ̀ náà ẹni ó ṣe pé ọ̀làǹfààní àti gbà á ọ̀gbá ni àbí obìnrin tó ṣe pé ní nǹkan oṣù ni kò jẹ́ ọgbà wẹ̀ àwẹ̀ ti wá tán ẹ̀jẹ̀ nǹkan oṣù yìí ti dúró ọwọ́ alóhùn èsè tán oṣù tí ń bọ̀ ọdínú oṣù kan kìí sẹ̀sẹ̀ bọ́lọ̀mbá ni ọmọ ẹbẹ kọ́dà tí ó di gíní tí ó di ṣàbán oṣù kọkànlá àmọ́ bọ́lọ̀mbá wa ní kò tó bẹ́ẹ̀ àsìkò tiẹ̀ tó irú eléyìí náà sọ́ọ̀mà àlùhù wà ní ìlòwò gbogbo àwọn tí ó fi ilẹ̀ pàtàkì jùlọ àwọn tó gùn rẹ̀ kàn wọ́n sì kíni wọ́n gba àwọ̀ yìí fún un. nínú fíkìwù hadithi yìí bákan náà aláwùlíyà àwọn tí òkú fi ilẹ̀ yìí ǹjẹ́ dandan ni káwọn gbàwẹ̀ yìí àbí sẹ̀rí akàn rẹ́kọ́mẹ́ndì pé bẹ́ẹ̀ bá gbà ẹ̀ fi ṣe dáadáa fẹ́yàn yìí tọrọ rẹ̀ lọ́wọ́ àkọ́kọ́ ni kéèyàn ọmọ yìí o bẹ́yàn bá gbà á ìmọ̀ ọjẹ́ dandan kọ̀ jẹ́ dandan ó ṣe dáadáa síta ni sí òkú rẹ̀ tó kú àmọ́ sẹ̀rí àdáṣelé yìí náà jẹ́ dandan ni àbí kìí ṣe dandan. nínú àwọn onímọ̀ yàrá Imam Ibn Hazm al-Zahiri rahimahullahu ta'ala ó ní sọ́ọ̀mà anuhu wàlí yuhu ńgbà nábì ti wí bẹ́ẹ̀ túláàsì ni gbogbo ẹni tí ọba jogún bókun bá fi gbèsè lẹ̀ náà kọ́lá kọ́ jẹ́ gbèsè tọ́lọ́run túláàsì ni kó jẹ́ kéwì túláàsì ni kí wọ́n bá san àmọ́ arínú àwọn onímọ̀ tí wọ́n ṣàlàyé rẹ̀ pé yá à ìgbà tó tó di dandan ni bókun ìbá ní nǹkan lẹ̀ tí wọ́n ó pín òkú tó ṣe kí ni tó ní dúkìá ńlẹ̀ tí wọ́n ó pín ńgbà wọn bá ti mọ̀ báwọn ó pin dúkìá rẹ̀ ni ńgbà náà ó ṣe kí ni ó di dandan pé wọ́n bá san gbèsè ẹ̀ náà àmókùtì òfin kankan lẹ̀ ni wọ́n bá fẹ́ mo ṣe dáadáa fún wọn bá gbà ọ́ dáa fún àwọn àtòun náà àmọ́ bí ọba jẹ́ bẹ́ẹ̀ àwọn onímọ̀ wọn ní kì í ṣe dandan ká gba ìwà àwọ̀dẹ bọ́tù ká padà síbi a ti bẹ̀rẹ̀ ni pé ọ̀rọ̀ kù èsè tí ẹnìkan máa fi yọ ẹnìkan dépò tẹnìkan máa wá pé ńgbà tí òfin kan lẹ̀ nìkan ni wọ́n bá gbà wẹ̀ èèyàn mọ irú ipò tóun náà wà nígbà tóun náà bá ní í sí mọ́ o eléyìí ẹ̀kọ́ ńláńlá ni fún wa kakọ látàrí hadith anabi muhammad sallallahu alayhi wa sallam bí anabi yẹn máa bá ta wà lẹ́yìn síyàmún sọ̀rọ̀ àánú wà ìlú hàgà wallahu a'lam wa sallallahu alayhi wa muhammad wa ala alihi wa kí a tó bẹ̀rẹ̀ ìbéèrè àkọ́kọ́ náà gẹ́gẹ́ bí mùsùlùmí nínú ẹ̀kọ́ islam ni pé ọlọ́run bá ṣe wá lóore ká máa dúpẹ́ ìdẹ̀rọ ọlọ́run ní sọ̀kalẹ̀ yìí ìdẹ̀rọ ọlọ́run ló jò bá nẹ́wọ̀ àwọn ọmọ sọ̀rọ̀ sọ̀rọ̀ ní kọ́ wa ni àdúgbò fún ọlọ́run. àwọn kò ní òkè tí ó jù wá. ẹ̀ẹ́dẹ́gbẹ̀ nínú ìpè ọlọ́run tí ọlọ́run ọba tó ṣe fún wa tí a wa dúpẹ́ fọlọ́run a sì bá ọmọ ìyá wọn kọ́ ṣe ìfẹ́ náà àbáwọn náà dúpẹ́ fún ọlọ́run ní bá a ti dóko yìí a ní ọmọ ìyá wa tuntun lọ́rọ̀ tẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ìsìláàmù nàmá lálẹ́ èmi wọ́n sọ̀rọ̀ wọ́n sì ní pẹ̀lú ògbọ́rọ̀ àwọn ọba ìdílà lónìí àwọn ọmọ tó wọ́n tí ó bá láǹfààní àti gbogbo ọ̀rọ̀ tẹlifíṣàn bóyá ní ìjọba wọ́n gbé wa wọ́n gbé wọn wá omi tó wà ní ìjọba ọmọ ìyá wa àbúrò náà àbúrò sáà ọmọ ẹ̀yà nìyẹn o ẹ kí wọn kó yíyẹ bí kí ẹ gbà ní ọmọ ẹ̀yà níbi ìsìlámù ti pè wá ọ̀kan náà ni wá ọlọ́run àkọ́kọ́ àti àtàwọn àtàwọn ọlọ́run àti òfin wa mọ̀nà ọ̀gbọ́n ẹ̀yà sí ìyàrá ọlọ́run àti òfin wa mọ̀nà ọ̀gá àpadà sí ìbúrú kò sí tó àpadà sí ìbúrú pé kí wọn kò kí wọn lọ ọmọ kíkọ wa ọlọ́run àkọ́kọ́ àti ọwọ́ àmúrẹsẹ̀ wọn bú ìgbọ́n àti òkú. 我们讲的话，我们自己的话。